الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا قسم ولا وضع فترى الكيف أتاج وقوانج ومحمد صلى الله عليه وسلم نسي الله نسوى kíkẹ́lẹ̀ fọmọ bá àwọn sọ abára ṣùgbọ́n tóbi dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ abẹ́rẹ́ wọn bá lè tọ́ra fún àwọn òbí tíbi wa àánú ọlọ́run kọ́lọ́run tóbi kọ́ mọ wà pẹ̀lú wọn. gbogbo àwọn olùkọ́ tí a ṣàǹfààní kan síkejì lọ́dọ̀ wọn tá a tún ṣe lọ́wọ́lọ́wọ́ ọ̀run bá a san ogun alẹ́ kan lórí síra wọn sì yára hamra yìí. abẹ́rẹ́ wọn fẹ́ni kọ̀ọ̀kan wa lílọ bíbọ̀ jíjẹ mọ́mọ́ nínú lílo wa ọlọ́ńdàkùn ìjọ́jà rè é kọ́mọ wọ́n jẹ́ ayé sòrò ojú fún wa o wọ́n jẹ́ ayé nira fún wa o. àwa bẹ̀ ọ́ ní gúngún àtàlàáfíà téèyàn ti gbádùn ẹ̀sìn olùkọ́mọsá sí fún wa. wo tí wọ́n jẹ́ kẹ́sìn rọrùn fún ni ọlọ́mọsá kò ṣe rẹ̀ fún wa o gbéra mo ti arahamu rahim. àwa bẹ̀ ọlọ́run dákun gbọ́ àwọn ọmọ wa ọlọ́run wa ṣe wọ́n lọ́mọ ìdùnnú fún wa láyàtọ̀ sí àwọn gbéra mo ti arahamu rahim. káwọn gbàgbé pé òní ni ọjọ́ ọjọ́ wà ẹ̀kọ́ ọjọ́ júmọ̀ tá a máa rán wa létí ẹ̀mọ́jà àgbàgbé bẹ̀rẹ̀ láti orí ìwẹ̀ jímọ̀ káwọ̀ ìtí ó sì dáa nínú aṣọ wa káyọ̀tì lọ sí jímọ̀ kápọ̀ láti wá ṣiṣẹ́ ìka sọ́látò káàf ìṣẹ̀ṣẹ̀ láti fa nẹ́bí lọ́pọ̀lọpọ̀ abati wa dé jímọ̀ tí wọ́n bá ti gorí mímbàrò àná tí àìtún sí nǹkan kan mọ́ ìwọ̀n dábàá sí kàṣe kí wọ́n tó gorí mímbàrò bí wọ́n bá ti gorí mímbàrò àìsàn kankan mọ́ ju ká tẹ́tí gbọ́ òtúbà lọ. abẹ́rẹ́ òun kọ́lọ́n kó gbá níjọ sí fún wa o bẹ́rẹ̀ àmọ́ sí yàrá àbọ̀ ní tẹ̀síwájú nínú tafsiru suratul eléyìí tí à ń bá bọ̀ wá. lénìí pẹ̀lú yọ̀ǹda àbí ká sọ wípé nínú àwọn ìtàn eléyìí tí súrà náà kó sínú òun ni ìtàn ànábì wa Musa àti Khidir ẹ rí i pé súrà náà Suratul Káàfì ní jẹ́ ọ̀rọ̀ nípa sábẹ̀lì àti ka àwọn sẹ́yìn tọ́lọ̀ sọ súrà lò àbí tí súrà fi ń jẹ́ orúkọ gangan àmọ́ nínú títí tó ń jókọ náà ni ìtàn ànábì wa Musa àti Khidir torípótá bá rántí a rí wípé inú àwọn ìtàn tó ṣe kókó tó kọ́ mùsùlùmí lẹ́kọ̀ọ́ púpọ̀ òun náà ni ìtàn ànábì wa Musa pẹ̀lú Khidir tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ yóò kọ́ ni lẹ́kọ̀ọ́ kéèyàn má máa ríra ẹ̀ ogun tọ́lọ̀ bá ti ṣe kọ́ ọ́ máa rúurú pé kò sẹ́lò ní ètò tó tó ọmọ eléyìí nínú ìtàn tọ́lọ̀ ń fẹ́ nínú ìtàn yìí tọ́lọ̀ fẹ́ fi kọ́ ara ẹ̀ nìyẹn o torí pé ọlọ́dà ànábì Musa lọ́lá náà ànábì ọlọ́run náà ànábì ọlọ́run tọ́lọ̀ ń dá lọ́lá ọ̀tọ̀ nílẹ̀ ànábì Musa wà. ọlọ́run dáhùn ànábì ọlọ́run mí náà lọ́lá ṣùgbọ́n ọlá àti ànábì Mùsá yìí ó tún yàtọ̀ lọ́tọ̀ kò sí ànábì ọlọ́run kan tí ó máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba direct ṣáájú ànábì musa. <clears throat> gbogbo wọn ìwà títọ̀ ni ìyẹn ni wípé ọlọ́run ń ran màláìkà kan wọn ni pé kó lọ jíṣẹ́ fún wọn ṣùgbọ́n direct ni wọ́n ń ọlọ́mọ bá a sọ̀rọ̀ dàrẹ́tì ní tó sì mọ gbọ́ ọlọ́ba sọ láàyè mí alóhùn rán òjíṣẹ́ òun sí àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n ànábì wa Mùsá dàrẹ́tì ní látọ̀dọ̀ ọlọ́run. inni ana Allah ọlọ́run àsọ̀bẹ́ bá ànábì Mùsá kù èmi ọlọ́run ọba ní bọ́ sọ̀rọ̀ o ọ̀sán bìkan dàrẹ́ gan fàákàlà náà lẹ́yìn bọ́bá tààrẹ ń dànù bí tọ́wà yẹn ẹnna kabili wáàdì lọmọkọ dàsítì wà ibi tọ́wà àwọn àyè tó máa ní ìrẹ́ musa dàrẹ́tì ni mo gbọ́rọ̀ ọlọ́run tọ́lọ́ wọn bá rí pẹ̀lú àwọn bá níbi musa sọ̀rọ̀ inú ọlá tọ́lọ̀ ń da lélẹ̀ yìí bí tí wàá kó rí èèyàn gbogbo wa tọ́lọ̀ bá dání lọ́lá kan ọlá yẹn máa fẹ́ jẹ́ kéèyàn máa fíìlì yí pé alhamdulilayi tá a sì tún rẹ́ni tó tún nírú ọlá eléyìí ẹ̀rí tá a sì tún rẹ́ni tọ́lọ̀ tó fún nírú ìmọ̀ tí mo pé ẹni tọ́lọ̀ bá sọ̀rọ̀ direct àwọn tó ká máa sọ wípé gbogbo mọ̀ lọ́mọ torí pé tí nǹkan kẹ́wàá ti rú sọ fún un bó ṣe Musa inú Yusuf ọ̀fọ́kọ̀ kó lè bí ilmin alimon ọ̀fọ́kọ̀ kó lè bí ilmin alimon gbogbo ìrẹ tó o bá lò ní mímà lọ́mọ yìí pé oní mímà mi tó mẹ́tọ́ ju tiẹ̀ lọ gbogbo ọ̀tọ̀ bá lọ lọ́lá mà yìí pé ọlọ́lá kan bẹ tó tún ju tiẹ̀ lọ kódà ẹlòmíì máa bẹ tó ṣe pé kò ní tóyàn lápẹ́lé kò ní tóyàn níjọjú kò ní tóyàn ní bíbí kò ní tóyàn ní ní ọbojú kọ́mọ́náìsẹ̀ ilé ọ̀já mọ̀ kankan ọlọ́run ó sì fún ní nǹkankan tó ju tiẹ̀ tó tóbi wọn lọ. ọ̀gbọ́n ọlọ́run ẹni tó ọbẹ̀ fojú yẹpẹrẹ o lè jẹ́ sí pé ọ̀dọ́ rẹ̀ ní. <laughs> ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀nà làárẹ̀ ọ̀dọ̀ rẹ̀ lọ́wà. ṣebí àwọn ìtàn kan mẹ́ta àti sọ fún àwọn bí àwọn ẹ̀kọ́ mẹ́rin tí wọ́n ti ń gbọ́ àwọn ìtàn kọ̀ọ̀kan àní sọ ilé ìgbógun rẹ̀ àní sọ lógun díẹ̀ àní sọ gúngun rẹ̀ tí a fẹ́ mú bẹ́ẹ̀ náà la fẹ́ lò. ìtàn bàbá kan ta ní ọ̀kan náà àpá wa tí wọ́n rí wọn rọ́mọ rẹ̀ tí wọ́n rẹ̀ sọ pé wọ́n bá wọn ṣàdúrà tí àbá pé kẹ́ni ń bẹ̀rẹ̀ ọ̀tọ́ ni àwọn ní kí bá wọn ṣàdúrà ní tí àbá ní àdúrà rẹ̀ gba torí àwọn nǹkan báyìí báyìí tó ṣe. sẹ́wọ̀n yìí pé ìgbà tí àwọn padà sọ̀rọ̀ bá ní sórí ọmọ ìjọ kìnínní àná tọ́ náà tá a rẹ́ pé ó na àbúrò rẹ̀ kan tó tún na bàbá rẹ̀ pẹ̀lú tó ṣe kí wọ́n tó kọ́ àrẹ́rẹ́ baálẹ̀ òun á léwọ̀n lẹ́jọ́ kankan tó ń wúrò àmọ́ bóun bá bí igba ọmọ yóò fẹ́rù gbogbo wọn ni. abẹ́rẹ́ nǹkan tẹ ẹ̀pọ̀ ọmọ ọjọ́ kìnínní àná ọmọ kékeré tó nà tó dè mọ́ igi ọjọ́ kìnínní àná òun náà wọ́n ní padà sanwó iléèwé àwọn ọmọ rẹ̀ òun ní sanwó rẹ́ǹtì ilé tí ń gbé torí fojú kéré ẹ̀ pé kò lè jámọ̀ nǹkan láyé òun ni wọ́n á sanwó iléèwé àwọn ọmọ tiẹ̀ òun ní tí wọ́n sanwó ilé tí wọ́n ń gbé ndị wàá tó ṣe bú gàrà gan tó tó fojú ẹ̀rọ ṣẹ́sì pé ẹgbẹ́ ẹgbẹ́ ránjẹ́ lé èyí fojú kéré ẹnìkan o ilé àwọn náà kàánú àwọn ìtàn àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà ẹni rè ṣáájú tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ kan lẹ́kọ̀ọ́ wọ́n wọn rí inú pé mi tó kéwù lọ́wọ́ ọmọ kéwù rẹ̀ náà àwọn ìtàn àwọn àfáà mi bẹ́ẹ̀. pé á ah, ọmọ yìí tuntun nímọ̀ nípa nǹkan wáyé ṣé kí n tún lọ kọ́ lọ́dọ̀ tiẹ̀ náà látara yìí pé bàtà àwọn jẹ́ tó ṣe kí ni wọ́n jẹ́ tó jọra wọn lójú wọ́n sì rí pọ́ ọmọ táwọn kọ́ lọ́dọ̀ rẹ̀ náà oníṣòwò ń gbéraga ọmọ rí pọ́ ọmọ mí náà tó ní òdì mọ̀ nǹkan kan tó báyìí oníṣòwò rẹ̀ di nǹkan àbá àtọ́kọ́ ń pìlẹ̀ wọn ò ní jámà nǹkan kan wá lójú ẹ̀ torí ìdí a má máa ríra wa pa tó báyìí àdà báyìí rúpẹ́ ní tá a fojú kéré yẹn àbá náà wọ́n sọ wọ́n ní igi tá a fojú rí náà ó lè gúnni lójú o ẹ̀rí igi tí a fojú rí náà ó lè gúnni lójú kọ́fà ní lójú wọ́gá fojú rẹ̀ tí ẹ̀ bá sí ó lè gún ọ lójú tí ó sì fi ọ léṣe ọba ti gbojú lọ́wọ́ rẹ̀ kọ̀tán ọlọ́wọ́ bá wá fẹ́ máa sọ ìtàn náà fún wa níṣẹ́ ìtẹ̀lé níṣẹ́ yìí nìkan o àwọn ẹ̀kọ́ mi náà tó ń bẹ ń bẹ nínú àwọn ẹ̀kọ́ tá a tún lè tọ́ka sí ń bẹ òun ní gbogbo ń tàbá sì ń ṣe náà ká máa fi tọ́lọ́run ṣáájú ká máa fi tọ́lọ́run ṣáájú lórí ẹ̀ ìṣèpọ̀ kà máa ṣe nǹkan pẹ̀lú ọgbọ́n orí tiẹ̀ ọmọ àwẹ̀ ọmọ sàbíṣe gbogbo ẹ̀ náà gbogbo àlejò torípé títàn yìí fẹ́ sọ fún wa ń bí àwọn ọ̀rọ̀ kan bẹ tó jọni lójú àwọn ìmọ̀ kan bẹ ń bẹ tó yani lẹ́nu ṣùgbọ́n káwọn ọ̀rọ̀ ìpè gbogbo àwọn táwọn sọ̀rọ̀ nípa àwọn yìí o ìránṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ní dàrẹ́ tiwọn kì í kàn sí àwọn tí ń bẹ láyé lẹ́nu tí wọ́n kàn máa yanu wọ́n máa sọ̀rọ̀ torí pé wọ́n fẹ́ tàn àwọn èèyàn jẹ táwọn èèyàn bá mọ̀ tọ́lọ́run ọba tọ́lọ́run fáfitì orí di eléyìí àyà ọgọ́ta bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبره حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا هوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا أنا لقل لقينا من سفرنا هذا نصبا قال رأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الأوت وما أنساني إلا الشيطان وما أنساني إلا شيطان أن أذكر وما أنساني إلا شيطان أن أذكر واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبك فارتد على آثارهما قصصا فوجد أبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ọlọ́run bá bá àlékè ọlá ń sọ wa nínú ìbẹ̀rẹ̀ tán yìí nígbà tí ọlọ́run bá ọlá tó fẹ́ ká nẹ́bí wa Musa kó tún lọ kẹ́kọ̀ọ́ ó wá pa á láṣẹ kó sẹ́ni àjò kó jáde ìrìn àjò náà láàrin òun àti ànábìwa Yúsáù ìyẹn ni òun wà ní kékeré ńgbà náà. tí ọtẹ lánàbí wa Mùsá níjọ́ náà lọ́hùn wọ́n jọ fẹ́ sẹ́rìn àjò ta ni wọ́n fẹ́ lọ bá òun náà ní Khadir bẹkẹsìrì wà bẹlẹfàtẹ wọ́n á ní Khidir wọ́n ní Khadir méjèèjì náà ni òun náà ní jẹ́ táwọn àbá gbàgbé a ti ka ìtàn kan nínú tẹ̀síru àbí nínú àdìsí sọ̀rí Bukhari níbẹ̀rẹ̀ tó ti sọ ìtàn yẹn fún wa nípa ọ̀rọ̀ mọ̀ nípìnlẹ̀ níjọ́ náà lọ́hùn. kódà ó gbé wa wá sínú ìtàn yìí nígbà náà tá a lọ kà á nínú Suratul Kahf táwa sọ fúnra wa nígbà náà yìí pé a ó tún padà tún máa tún kà nínú tẹ̀síru. níjọ́ náà lọ́hùn ànábì wa Musa alayhi salam ó ń sọ fún Yushau ọ̀rọ̀ ni wáyé bí kọ́lá Musa lè fàtà nígbà tí ànábì wa Musa ti ń sọ fún fàtà ọmọ ọ̀dọ́ rẹ̀ kékeré ta lọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ níjọ́ náà òun náà ni Yushau ń sọ fún wípé láàbẹ̀rẹ̀ àtà abúlégá majima albaharain la abúrà ayé la azal àníyẹ àníkò àtà abúlégá majima albaharain a máa bá rìn wá yìí lọ títí táàfi dé ààyè kan tá à ń pè ní majima albaharain níbi tí ibùdó méjì ti pàdé ilé ẹ̀pẹ̀jú sọ pé ibi tí òkun àtọ̀fà ti pàdé bàbá mọ àwọn odò ńlá yẹn torípọ́rọ̀ àwọn àfọ́ǹtẹ́sìr kò sọ̀kan lórí ẹ̀ arínà àfọ́ǹtẹ́sìr tí wọ́n sọ fún wa yé pé báàrù Faris àti báàrù Rome odò ńlá tó wá láti ilẹ̀ Persian látọ̀dọ̀ àwọn Persian àti odò ńlá kan tó wá látọ̀dọ̀ àwọn Rome Persia Empire àti Roman Empire a rí pé àwọn empire méjì kan tuntun mi ṣáájú kódà tí kò bá ní sọ̀rọ̀ nípa àwọn táwọn méjì bára wọn jà náà rí ní sọ́ọ̀tù Rome. wọ́n ní odò yẹn níbi tó ti pàdé odò àwọn méjèèjì níbi tó ti pàdé ibẹ̀ lànẹ́bí Musa ibẹ̀ lọ́lọ́run ọba àlè tí ọ láti ọkọ̀ ànẹ́bí Musa ó lọ láti lọ kẹ́kọ̀ọ́ ó sì àjò lọ. ànẹ́bí Musa ti wá rìn wọ́n ti rin ìrìn yẹn tí ìrìn yẹn ti jìn dáadáa ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n àti ìdébi tí wọ́n ń lọ lórí ìrìn yẹn ni wọ́n wá wà tànàbí Musa tí wọ́n ń sọ fún Yúṣáwù ń jọ́nà yìí pé sàírọ̀ sàírọ̀ ni o mi ò mi ò nínú àmọ́ bá ìrìn mi yìí lọ ẹ̀ lè bàrẹ̀ yìí tí màá fi dé ààyè ibi tí ibùdó méjì ńlá yẹn ti pàdé ẹgbẹ́ bá lè sọ àwọn kan sọ wípé tá a bá ní Majma' al-Bahrain báàrò Faris yẹn ní ibi tó fẹnu sọ mashrik ibùyọ oòrùn àti báàrò ti Rome ìyẹn wà ní Maghrib tiwọn ó wá lọ pàdé mbẹ́ẹ̀. bẹ́ẹ̀ naa ni àbáyà Muhammad Kaab al àwọn ní al wọ́n ní tí wọ́n gbà lérò ń bẹ́ẹ̀ òun ni òpin ìlú tó wà ní ní Morocco tó bẹ́ẹ̀ lọ́wà àtìké ní àtìkéjì àwọn akẹ́kọ̀ọ́ ní Maghrib yẹn tí wọ́n gbà lérò ń bẹ́ẹ̀ ni wípé ibùwọ̀ oòrùn ìlú bíi tí Ọlọ́run ti bá nẹ́bí Musa sọ̀rọ̀ ni. àti kíní àti kejì àtọ̀rọ̀ míì tó wù kó tún wá lára àwọn tẹ́fsírù bẹ́ẹ̀ asámà yìí pé ibùdó ńlá méjì kan ní ibi tó dò ńlá méjì ti pàdé tá a bá mọ gbogbo wọn náà lọ sí ẹsipẹ́rímẹ́ǹtì yẹn lọ sí òkun ó rí ibi tí òkun àtọ̀sà ibi tí wọ́n ti rárá pàdé ara wọn tí wọ́n sì ní sàn kanra èmi náà débi eléyìí níbàdí lẹ́kọ̀ọ́ kódà nínú àmì tèmi rí bẹ́ẹ̀ gbẹ́rùn pé tó o bá bu òkun sínú ọ̀sà tó o bu ọ̀sà sínú òkun ó ń ká lóko dára wọn padà nínú ìmọ̀ ọlọ́run ọba nìyẹn tó o bá bu kan sínú kejì yóò dá rẹ̀ padà síbi ti jẹ́ ó yẹ sàn kára wọn àná àmì ọlọ́run tọ́lọ́run ti fi ẹ̀ nìyẹn. ọlọ́run wa ní tá ànábì wa Mùsá kó sẹ́ni àjò lọ́rẹ̀ kó lọ kẹ́kọ̀ọ́ àkọ́kọ́ náà nínú eléyìí náà ta tó fẹ́ mú òní wípé gbogbo ẹni tó wá fẹ́ kẹ́kọ̀ọ́ kó yanjú náà èyí jòkó sílé yẹnyá kò jòkó sílé kò gbogbo tó wá fẹ́ kọ́lẹ́kọ́ náà yọ abọ́ ọ̀nà léwu kọ́dà sábà rẹ̀ já fa kí n yé gbogbo ayé kó náà tún jáde kó tún lọ kọ́ sí ó tiẹ̀ fi lẹ́kọ̀ọ́ wọn náà tó jáde ṣeṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn àpá àtún ní lágbájá kẹ́kọ̀ọ́ ní báyìí olórin ráyè ó sì ní àjò báyìí ṣeṣe pé àwọn bàbá wọn náà kẹ́kẹ́ kò túmọ̀ sí kí wọ́n ti kẹ́kọ̀ọ́ gbogbo mọ̀tí mẹ́rẹ́ bàbá wọn tán ṣùgbọ́n àǹfààní bẹ́ńbí kéèyàn jáde nílé kọ́ lọ kẹ́kọ̀ọ́ àǹfààní bẹ́ńbẹ̀ púpọ̀ bá nẹ́bí Musa ti já nẹ́bí ọlọ́run ọba tó ọlọ́run ní kó jáde ó tún lọ kọ́kún sí ilẹ̀ lára ẹ̀ ká lè mọ̀ yí pé ọ̀rọ̀ ọmọ kìí sí tá níbi Musa orin ní ìrìn yẹn táwa lọ mà á rí i pé náà àwọn ìtàn yìí a mọ̀ gbọ́ gbólóhùn tí ó jalè náà níbi Musa tá a mọ̀ pé ń hàn àlẹ́ ilmu láàyò náà lùbìrọ̀ hà àlẹ́ ilmu láàyò náà lùbìrọ̀ hà ìmọ̀ ẹsẹ̀ tí yẹn máa rí pẹ̀lú gbẹdẹmukẹ́ o gbẹmọ̀ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ fún àgbẹ̀ gbẹdẹmukẹ́ kódà kẹ́ mọ̀ wà á tí wọ́n bẹ ní àwọn another country táwọn ọ̀pọ̀ gbogbo facilities tó lè jẹ́ kẹ́kọ̀ọ́ rọrùn ni wọ́n ní tòun ti bẹ́ẹ̀ náà ẹni tó wá fẹ́ kó wọn orí ìmọ̀ mú tààrà gbẹdẹmúkẹ́ yẹn kọ́kàn facilitate kí wọ́n lè rí mọ̀ ẹni kò túmọ̀ sí pé gbádùn ni wọ́n wà torí pé gbogbo gbẹdẹmúkẹ́ táwọn ọ̀rọ̀ kan wà ń bẹ̀ yẹn kì í ṣe kó lè sùn nígbà tó wù ọ́ ara ìnira kan nìyẹn náà kì í ṣe kó lè sùn nígbà tó wù ọ́ kì í ṣe kó gbọ́dọ̀ jẹ gbogbo ń tọ́tí ọlọ́run a kàn mọ̀ yìí pé ọkàn lè yàtọ̀ níbi kan síbi ibi kan lọ ni àwọn lè ní conducive environment tí ó rọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ lọ́rùn láti lè máa fi kẹ́kọ̀ọ́ tí ó yàtọ̀ sí ibi tí jẹ́ ọpọlọ tiẹ̀ ti ń gbóná sínsínsínsín tó ń rìn sí inú òrùn káàkiri àwọn lè ní ibi tẹ́ pé tẹ́ wà tí ọpọlọ tutù tòun ti bẹ́ẹ̀ náà wọ́n gbọ́dọ̀ dààmú ara ẹ̀ lórí nǹkan wa ó gbọ́dọ̀ ṣàìsùn. máa ń tọ̀ lábàlì wúlá sá irọ́ lẹ́yàrí wọ́n tọ́ ọ́rẹ́ ta ó ṣàìsùn lóru. kìí ṣe kọ́ ọmọ wa sùn gbà tó wù ọ́ ọmọ jí gbà tó wù ọ́ ó tún rẹ́ni jí ọ́ tún mọ bínú oṣù lọ dàbí àwọn kan tàmánẹ́ta antumsi antumsi faki amuna zira alimamu ajala alimamu bajala abimamu sharofa waliyamu kodama kódà ganiyamu karoma bigori anayi waljununu fununu. fanta mẹ́ta áńtùmù sí wọn náà ó wípé ọfẹ́ di fàkí fàkí di fàkí a ẹni tó mọ kéwú kódà tó ṣe pé mùnábìrọ̀ wọ́n tún máa wá yẹ kéwú lọ́dọ̀ ẹ̀ kí ọ máa yẹ kéwú báwọn èèyàn kí ọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Ah. ìgbéyìí àná ọ̀wá bẹ́ẹ̀ ṣe wàhálà nípìnlẹ̀ wàlìjú nùnú fùnùnù abániwèrè kọlu wèrè tí ń ṣe wèrè rẹ àti kọ́kọ́ rí wèrè tí ń se wèrè rẹ tó ń kọ́ tí wèrè kan kọlu ń kákọ́ rí wò lè rí wèrè tara ti gan o musa rẹ̀ lábẹ́rẹ́ yìí olójú ọ̀nà ìkẹ́kọ̀ọ́ kì í pé ká sì wo wàhálà tó náà bá pàdé káwó dààmú tó rí lórí pé ṣẹ́kẹ́nẹ́ lórí pé ọlọ́kẹ́kọ̀ọ́ torí ìdí eléyìí alẹ́bí musa wá ń sọ bẹ́ẹ̀ ni ó tẹ̀lé yí pé lá àbẹ̀rà mi ò ní yẹ̀ mi ò ní bò tí màá sì máa rìn lọ àtàbọ̀lọ́gà mẹ́jìmọ́ àlebàárẹ̀ yìí táàfì dé ààyè ibi tí odò ńlá méjì yẹn ti pàdé a ò amúdíyà okò bá àbí kó sì jẹ́ sí wípé àwọn àbá onímọ̀ tafsir wọ́n ní a ó yẹn bèmánà láó ní ọmọ túmọ̀ pé láó amúdíyà okò bá kódà tó ṣe wípé màá rìn lọ kọjá màá máa rìn lọ ní ìní dárìn mi dúró okò bá. láwọn àkókò kan yóò pẹ́ kódà nínú èdè lárúbáwá ìkúbà yẹn nínú òtúmọ̀ táwọn àfáà ló ní wọ́n ní bí lẹ́gàdì káyì wọ́n ní ìrìn sánà ìrìn ọdún kan ni àwọn ní ìrìn ọdún kan ni ṣùgbọ́n ẹ̀ nìkan kọ́ o àwọn mìíràn tún sọ pé ìkúbà wọ́n ní sánà ni àwọn ní 80 years ni ṣùgbọ́n àbáwá mùjáì àwọn làwọn parí ẹ̀ wípé àwọn ní sàbòwúnà kọ̀rífà ẹ̀bẹ́ nìkan sàbòwúnà kọ̀rífà yẹn ni bàbá ní sàbòwúnà kọ̀rífà kọ̀rífà táwọn gbé wá yẹn a rí i pé zikiru lè jùzí wá ìrádàtò lè kólù ẹ̀bẹ́ nìkan nínú ilmi bàlágà torí pé kọ̀rí òun jẹ́ kíni ó ń jẹ́ pàtì kan nínú àwọn àsìkò tá ń lò nínú ọdún kọ̀rífù jẹ́ kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ti ní ṣìtá náà la ní sọ́ì a ní ni a ní kọ̀rí ó kẹlẹ́ kẹrin ṣìtá sọ́ì kọ̀rí. rọ̀bì ẹlẹ́ẹ̀kàánú nìyẹn ẹlẹ́ẹ̀kẹ́ni nìyẹn àsìkò tí wọ́n dákọ̀ tí ń jẹ́ kọ̀rífù yìí òun nígbà tá a máa ń pè ní ọ̀gẹ̀nìtì ẹ̀rí àsìkò òbí àsìkò ọ̀gẹ̀nìtì ọ̀gẹ̀nìtì yẹn ní ìgbà tó jò èérọ̀ wẹ́dà ni la máa ń ọlọ́run kẹwàá lórílẹ̀-èdè nàìjíríà bá gbogbo àwọn wẹ́dà mẹ́rẹ̀ẹ̀rin pápá jùlọ nílẹ̀ yorùbá mẹ́rẹ̀ẹ̀rin là máa ń lò nílẹ̀ yorùbá wa ń bí yìí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò sí ṣe sábà pé ọ̀kẹ́lẹ̀ pọ̀ jura wọn lọ lásìkò kan. a sì ní ṣìtá ìgbọ́ yẹ a ti wà nígbà ọyẹ báyìí fọ̀kàtì ìmọ̀lọ́dọ̀ ti wá ń bí yìí àsìkò ọyẹ la wà yìí ṣùgbọ́n ọlọ́run mọ̀ bó ti tó kò sí ọyẹ òtí ìmọ̀lọ́dọ̀ ti wá ń bí yìí bẹ́ẹ̀ bá dé nọ́ọ̀sì yóò ti mọ̀ pé láwọn àbòmí ọ yóò ti fẹ́ já ìtì ẹlòmíì mìíràn. bẹ́ẹ̀ náà sì tún ní a ní rọ̀bí àsìkò gba òjò péjọ ọmọ àrọ̀ léra wọn a sì tún ní àsìkò sọ́yì òun làsìkò àsìkò ooru tó ooru òwú tó ooru ọmọ mú. wọ́n ní kẹ́límà tó kú báyìí wọ́n lóun náà jọ ká sọ yìí pé kọ̀rí pé ká lọ pé sàbọ̀ ẹ̀yìn náà kọ̀rí òun lè ti mọ hókùbà. tó túmọ̀ sí wípé a sọ wípé àwọn tí wọ́n sọ wípé kọ̀rí fún yẹn ni bí ìgbà tí ká lọ pé seventy years kó sọ pé bí seventy years lòun obìnrin tí wọ́n bá sọ lẹ́yìn náà pé àwọn okúbá tó bá ti lè mú ìmọ̀ láó okúbà wá láó yìí ò túmọ̀ sí wípé dandan ni kó fi seventy years lọ́wọ́ abìnrin ṣé ọdún kan lóbìnrin thirty years lóbìnrin ọ̀hàn ìkọ́tì tó sọ ni pé kódà kó ṣe yí pé ìtòwò obìnrin rìn tọ́lọ̀ ń pa òun láṣẹ yìí ìtòwò obìnrin nù kò wá jẹ́ ìṣẹ́ kó tó rẹ̀ kódà ó lè má rìn ju ìrìnsẹ́jú mẹ́wàá lọ. ṣùgbọ́n látara ìdúpájú fẹ́lẹ̀ fọlọ́run pé ọlọ́run pa mí láṣẹ mo gbọ́dọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run ni kódà kó ṣe yí pé gbogbo gbèsè ayé mi gẹ́gẹ́ bá ara ti wọ́n sọ ọlọ́rọ̀ kódà gbogbo gbèsè mi ni màá ná sí àṣẹ tọ́lọ́run àwọn okùnbá ìtumọ̀ rẹ̀ nìyẹn pé kódà kó ṣe yí pé irin yẹn pàápàá máa rìn lọ náà ní títí títí títí tọ̀ àti ọlọ́wọ́n ọba náà ní tẹ̀lé àlàátọ́ àti là lórí àti ọlọ́wọ́n ọba ni. àrẹ́bí musa tẹ̀síwájú náà rẹ̀ àti ẹ̀ ọlọ́ọ̀bà àlẹ́tọ́ lánàbàlá máa báradà méjì bẹ̀yìn yìí máa náà ti yá òun táwọn máa nígbà tí wọ́n lọ wọ́n mú ọlọ́run nìkan mú ẹja kan lọ́wọ́ ẹja tí wọ́n mú lọ́wọ́ yìí àwọn àfa àwọn ọlọ́run bá ṣe dára fún wọn àfa àtọ́kọ́ wa ní tẹ̀síìrì yìí nígbà àkọ́kọ́ kọ́ ńgbà tá a wà ń lè tó táwọn olùkọ́ mọ̀ wá ka tíra kù àṣẹ Abdulwahid Waliyula ọlọ́run sábà ṣe dáadáa fún ọ̀nbẹ̀láyé wọ́n lẹ́jà gbígbẹ́ wọn mú lọ́wọ́. lẹ́yìn tó sì jẹ́ wípé ìtumọ̀ ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ lóòótọ́ ó sì rí bẹ́ẹ̀ náà wọn ni wọn ọlọ́run ọba àlejò ọláwọ̀ sọ wípé bírú ẹja òun ṣe rí kò yé torí wípé ẹja tó gbà nẹ́bì Yunus náà ní jọ́ kẹ́rẹ́ àná ó náà ló pè sẹ́jà tó lè ti bẹ́ẹ̀. èyí tí wọ́n mú sínú àpò lọ́wọ́ kò lè jẹ́ ẹja tútù náà lóòótọ́ torípé ẹja tí wọ́n mú lọ́wọ́ inú àpò ni wọ́n fi sí nígbà tí ká lọ pé èèyàn ń lọ́rin àjò pé tẹ́bí bá dé o ń tá jẹ́ lójú ọ̀nà lélẹ́yìí bí wọ́n ti lọ nùgbẹ́ náà ọlọ́ni bàrá mọ́ balaga màjúmọ́ abẹ́ ní ìmọ̀ ìgbà tí wọ́n á dé bí àárín ààyè méjì tí wọ́n sọ yẹn àárín ibi tọ́nà àárín ibi tí odò ti pín sí méjì tá a sọ yẹn tí wọ́n ti pàdé náàtì ya hù táwọn mọ̀ sẹ́yìn pé tíyẹn bá ti rìn tọ́rẹ́ra èyàn pé ẹjá jòkó ká sinmi díẹ̀ níyì wọ́n jòkó ńbẹ̀ ẹ̀rí ẹ máa wọ àwọn àbára ní wọn lóko ní wọn bọ̀ látoko àbí wọn tí wọn dẹ̀gbẹ́ ẹ̀rí tó bá débi odò wọ́n ra gbé ẹrù wọn àpò wọn wọ́n ra gbé kalẹ̀ sẹ́gbẹ́ kan wọ́n wàá bọ́ síbi odò yẹn ẹ̀rí wọ́n kọ́kọ́ bomi wọ́n fọwọ́ wọn wọ́n fọwọ́ wọn á tán wọ́n wàá bomi sẹ́nu wọ́n yọ ẹnu wá sọ tó ṣe mu wọ́n bù mu wọ́n mu wọ́n mu wọ́n mu mbẹ́ dáadáa wọ́n tún bọ́jú ẹ̀rí gan wọ́n bọ́jú kódà wọ́n tún sísẹ̀ aró tún balẹ̀ ńbẹ̀ kódà tí wọ́n wá mu tán bíbí kan wọ́n ara wà lẹ́gbẹ̀ẹ́ bì kan díẹ̀ ńbẹ̀ wọ́n ara fẹ̀yìntì díẹ̀ ńbẹ̀ wọ́n á sinmi. gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ànábì wa Musa àti ọmọ rẹ̀ tí wọ́n tẹ̀lé àbáwá yíṣáwù abẹ́rìgà bí wọ́n ṣe wá ṣe lélẹ́yìn wọ́n wá gbé àpò tẹ́já ń bẹ́ ń bẹ̀ abẹ́rẹ́ nǹkan wọ́n gbé kalẹ̀ sórí ibẹ̀ níbi wọ́n ti wá ń sè yẹn tí wọ́n ń bomi sára tí wọ́n ń sanpá tí wọ́n ń sansẹ̀ tí wọ́n ń bọ́jú omi tí wọ́n á ta sí ẹja yẹn ẹja gbígbẹ omi ta sí ẹja bá yíra padà ẹja ṣe kí ni ẹja bá yíra padà. فاتخذ سبيله في البحار سربا lẹ́jà ṣe tọ́ sínú odò nìyẹn lẹ́jà bá gbá ojú ọ̀nà rẹ̀ mú lẹ́jà bá ń lọ nínú odò ń lọ yẹn àwọn àfáà sọ wípé yóò sáwùrì àwọn àfáà sọ pé hàn yóò sáwùrì náà rí o èrò tiẹ̀ ni wípé òun ti gbàgbé ẹja kalẹ̀ ń tòun ṣùgbọ́n ẹja ti ń bọ́ sínú odò òun ti ń lọ kódà sárọ̀bá àwọn bọ́tẹ́ ìṣẹ́ sàrà ìkẹ́lìmọ̀ sárọ̀bá yìí pé tẹ́jà yẹn ti ń lọ nínú odò gbogbo bí tẹ́jà yẹn wá ń tọ̀ lọ yẹn nínú odò ibẹ̀ wá ń di kíni o ibẹ̀ sì ń di bí àpáta tí ń gbẹ lọ ń la ọ̀nà lọ nínú omi ń la ọ̀nà lọ nínú omi ni. ìgbà tí wọ́n rìn díẹ̀ kálámàjà wà sá ìgbà tí wọ́n wá ṣe tán táwọn ń lọ ìgbà tí wọ́n kú ọ̀nbẹ́ kọ́ọ́lá ní fata anábì musa wá ń sọ fún ọmọ tó tẹ̀lé àti ṣe yúṣáù ó ní ápì náà gọ̀dà àná ẹja wa tá a gbé lọ́wọ́ ògbó wa ká jẹ́ <laughs> a ti wà lásìkò gọ̀dà àsìkò ọ̀sán ti pọ́n àádọ́jẹun ọ̀sán kọjá jẹun pẹ́pẹ́ jà wákà jẹun. làkọ́lá kí iná mi sábàrí náà àádá náà sọ̀bà tó jẹ́ àmọ́rè wípé ìrìn àjò ẹ̀kọ́ <laughs> wàhálà máa bẹ́ẹ̀ kí ló yí làkọ́lá kí iná à àti bá pàdé mi sábàrí náà nínú ìrìn àjò wa tá à ń bá bọ̀ yìí náà sọ̀bà ìdààmú wàhálà ó ti rẹ́ra <laughs>

bàbá rẹ̀ sàfà ìyá rẹ̀ sàfà wàá jòkó tẹ́tẹ́rẹ́ ah níbo ọ̀sàrẹ́ bíi tààrà nígbà pé ọlọ́run kan súnà tọ́lọ́run tó fi kẹwa lásìkò tá a wà yìí ah, àwọn èèyàn máa ṣe arẹ́sà ń jọ̀hún àwọn èèyàn ṣe arẹ́sà wọn alòlòkulò ẹlòmíì àyà wèrè náà wọn á dé ẹlòmíì máa lé torípọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ torípọ́ bẹ́ẹ̀ ọbẹ̀ máa kéwú ṣùgbọ́n tá a bá wò dáadáa náà lábalábẹ̀ yẹn náà ìwọ́ tó tún lọ lòkulò náà abara fẹ́ sí wàhálà náà tó kù náà torípé táwọn kan kà ní àárín bí eleven years àbí twenty years tí wọ́n lọ fẹ́ mọ̀ láàrin jọ́sẹ̀ ọjọ́ méje àbí nǹkan péré nígbà tí fọ́n tẹ́ni ọmọ lọ láàrin ọjọ́ méje gbogbo táwọn èèyàn mọ̀ láàrin ọdún méjìlá àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n sì mọ̀ ọgbẹ́ láàrin ọjọ́ méje tẹ̀ pé ọpọlọ òun náà nǹkan lọ <laughs> ìtì ìṣẹ̀lẹ̀ náà láwọn àsìkò yẹn ṣáájú àwọn èèyàn wà wá kú wa ìdààmú náà lòun náà o kí n ṣe pọ́ ọ̀run náà o torí nígbà tó bá ń rárí jẹ̀nú nígbà tó yẹ pé àsìkò tó yẹ kó o sùn ò nílé sùn ọ̀ tó bẹ̀ kó sùn gbogbo orí ọ̀mà fọ́ ẹni àwọn tó ṣe rí bẹ́ẹ̀ wọ́n sọ wíwẹ̀ wọ́n sọ báyìí wọ́n sọ fún wa bẹ́ẹ̀ táwọn tó fi ń kì wá ń lọ pẹ̀ yẹn mọ́ rìn táwa rìn o pẹ̀lú àwọn ti karabọ̀ tán káwọn tó mọ̀ ni o <laughs> àwọn náà gbádùn ayé wọn láwọn tó ní irú ni bẹ́ẹ̀ à àmú torí ìdí eléyìn eléyìí júwe fún wa wípé bí yàn àjò èyí ó wàhálà o ẹgbẹ́ bó ti jẹ́ sí pé gbogbo nǹkan tí yàn ń wá láyé náà èyí máa wá pẹ̀lú ni wọ́n máa kẹ́kọ̀ọ́ dẹni wọ́n máa kẹ́kọ̀ọ́ falala àsùnmọ́júmọ́ eléyìí ṣe ọ̀nà téèyàn fi rí mímọ̀ kódà pé tún sọ́nà tí màá fi lálùbáríkà fún ni ìyẹn máa ń ṣe wàhálà ni téèyàn ó tó ní mímọ̀ látara bẹ́ẹ̀ ànábì wa Mùsá ń wá ń sọ fọ́mọ náà yí pé lákọ̀ọ́lá kí nani ń sáfárì náà dáa náà sọ bá a a ti pàdé wàhálà púpọ̀ a ti dààmú púpọ̀ o ebi ti dé gbóúnjẹ wa o. kọ́ọ̀là yusau náà wá ń dáhùn pé àrọ̀ ayé ìrẹ̀ musa sẹ́ẹ̀rí ni síbi àwọn iná ìlà sọ́kọ́ra pàtà débi orí àpáta ta jòkó tá a ti ń ṣe fàájì tá a ti fún nìyẹn fàyín nínà sí ìtúlù mo ti gbàgbé ẹja síbẹ̀ وما أنساني قراءة وما أنساني méjì náà mo kà lẹ́ẹ̀kan gbajúmọ̀ káwọn. Ọkọ̀ wá tó mú mi gbàgbé ẹ̀ ilé aṣẹ ìtàn èsù ló ṣe ń gbàgbé á ní àdùkọ̀rọ̀ rántí mu. Wọ́n ilà òfin rìhájàbá ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni wípé ẹja náà ti bọ́ nú odò ẹja sì ti lọ ẹja gbígbẹ bóyá lónìí ẹ àwọn àbá ní ìgbà tí yúúsáù tó ń rìpọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn fáànẹ́bì Musa tẹ̀rùbítà tẹ̀rùbítà ni gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé káàánú ògbé sínú làákàyè yóò jẹ́rù lóòótọ́ ó rọrùn kọ́ jẹ́rù wọ́n tó gbé nǹkan lé ọmọ lọ́wọ́ pé kó gbé lọ́wọ́ tọ́mọ wá tọmọ wa gbàgbé nǹkan òun síbì kan tọwọ́ adébẹ̀ tó ní à ìmọ̀ bá ń bẹ̀ mọ́ wọn ti gbé lọ. tẹ ẹ pé ẹ̀rọ ọmọ bàá pé sáàmà jẹ ń súnmọ́ wọn kí n tó sọ kọ́mọ àjẹ pé gbàjú olórí wo fún mi. ẹ ṣáà gbé lọ́wọ́ à ẹ tó wo ọ̀nà tá àlejò musa béèrè nǹkan yẹn ó ń béèrè ẹ̀ ní béèrè pé a ní bùkátà sí nǹkan ebi dé ìdààmú dé ebi ń pa wá wọ́n wá tó lọ tá a gbé lọ́wọ́ kí wọ́n lọ bí ajẹ́ ń ẹ̀rú ba yúṣàù pẹ̀lú bó ṣe ń rìpọ́tù ọ̀rọ̀ yẹn owó ọmọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ànábì Musa kìí ṣe pé jíjẹ ẹja yẹn nìkan òun náà kà sọ ni ṣùgbọ́n ibi ọlọ́run fi lílo ẹja yẹn ṣe fún wọn ó fẹ́ fi fòpin sí wàhálà àmì àjò wọn ni ara kíkìmọ̀ kan nìyẹn ìwọ ìyá tọ́ọ̀rọ̀ máa ń ṣẹ́ ọ̀ràn mẹ́lẹ́tọ́ epo bá dànù ọba kọlùlù tí ọgbà rẹ̀ lọ́wọ́ àwọ́gbọ́ oníwọ̀n olùkọ́ láti ọlẹ́kẹ̀ẹ́ ni ọwà gbọmí lùkulù wọ́n ọmọ tọ́lọ̀ ti ṣe fún ọ ó lè jẹ́ tọ́ fọ́ yẹn oore kan lè wà ń bẹ̀ tọ́ bá ti hàn ọ́ wọ̀lọ́ ìwọ́gbó dùpẹ́ lọ́dọ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ńgbà míì tó dùn wá mùsùlùmí ló fi jẹ́ sípà ànábì sallallahu alaihi wasallam ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ ànábì ní in àtọ́bàwú sàrọ́ òmùdá ṣàkàrọ̀ tí n tó dùn mọ́ nú bá bá yóò tún gbọ́dọ̀ ẹ̀rọ ni. tí kàyékù náà bá sì bá gíní ṣe sọ́bàárọ̀ yóò ṣe sùúrù torí pé ọlọ́run ní hikima tó jó ṣe nǹkan yẹn yé ẹ̀kọ́ fìlàmù nìyẹn fẹ́rẹ̀ kí àti ẹ̀ náà ká mú nǹkan kan lè ṣẹlẹ̀ tí ó tí ò ní tùn mọ́ wa lẹ́mìí ká ṣe sùúrù lórí ẹ̀ káwa dùbẹ̀ káwa bẹ̀rẹ̀ hùn ká bẹ̀rẹ̀ hùn torí pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn náà ó lè jó orí ìkànnì ọlọ́run bá rí kọ́ lábẹ́ kó ti lè jáde nítorí kí mùsùlùmí ọmọ ronú nìyẹn ó lè jẹ́ eré kan lọ́lọ́run bá nìkan lábẹ́ kó ti lè jáde fún wa. ẹ̀yẹ́ wo bí ẹ̀rí ti ba ọmọ láti rìpọ́ọ̀tì wípé ah, ẹ̀gbọ́ ìyá dé lónìí ah, ẹja tá à ń gbé bọ̀ láti dá sí rìn rìn rìn rìn mo wá gbàgbé ẹ̀ síbẹ̀ wọn. ẹ ìyá dé lónìí ìkẹ́ dé ẹ̀rú ti ń bá àwọn láti rìpọ́ọ̀tì ṣùgbọ́n kò lọ́pṣàn yóò sọ náà ni ó sàṣọ́bà nẹ́bì fún sáré pé ẹja ti lọ o mo ti gbàgbé ẹ̀ èyí tó tún wá jẹ́ màtọ́ jáde ń bẹ̀ ni pé ẹja àwọn ti bọ́ nú odò ẹja gbígbẹ ó ti bọ́ nú odò ó ti lọ. bí ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀rú bà á ṣùgbọ́n tẹ́lẹ̀ ànẹ́bì Musa ànẹ́bì ọlọ kí ló sọ lé lórí ó ní kọ́lá dálíkà máa kún náà nábìkì orí ìwọ ọmọ yìí. máa ń tà ńlá síkè náà. <laughs> a ba hamza wani mandalla suka yi na mandalla aha dalika ma kunna nabi ọgbọ ibi tá ń lọ láti lọ gan ládé o amẹ́ríkà ibi tá ń wá ti gan nu tó orí ibi tẹ́jà ti ṣe kéne tẹ́jà ti bọ́ nù tó ti lọ ibi tá ń lọ náà nu amẹ́ríkà ẹ̀wọ̀ ọ̀rí ti ti bọ̀ mọ́ pé ó mọ́bànújẹ́ mọ́dàmú ààrẹ farabalẹ̀ farabalẹ̀ ọmọ tí nílẹ̀ tí ìdájú tó tó wọn fọwọ́ra ló ọ̀ka rẹ̀ tẹ́ ẹ̀fẹ́ ọmọ gbà ìwọ ni léyìí ìka ìwọ́n jọ lójú ọmọ tẹ́lẹ̀ tí fà pé yé eléyìí náà ẹ̀kọ́ ni fún ọ ìwọ ọmọ ó ṣàṣìṣe ó ṣe nǹkan kan mọ́ parọ́ ó lè jẹ́ pé òdodo tó bá sọ nǹkan oore yóò tún já sí ẹ̀kọ́ ni fún ọmọdé wọ́n tí wọ́n náà ṣe àdúrà àgbàlagbà náà tẹ́wàá ń wá bó ti fẹ́ parablé <laughs> ọ̀hún wá àkọ́tí wá ń gbé sí ìgbé sọ́hun ó kùn máa kó sí kòtò sí náà ni tó bódodo ọ̀rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ níbi kó sọ òdodo yẹn ó lè jẹ́ oore fún ẹni tí oòrùn pọ̀ fẹ́ parọ́ fún kẹ́kọ̀ọ́ sòdodo ó sì lè jẹ́ oore fún ọ̀gẹ́rẹ́ tí wọ́n ti kọ́ máa parọ́ ó tún wọ́n ṣe báyìí wọ́n máa parọ́ ọ̀rọ̀ sábẹ́ kó ni ọ̀bẹ́ ó lè wàhálà alẹ́ fẹ́ ni tó ń sọ̀rọ̀ ó sì lè dá wàhálà alẹ́ fún ọ̀rẹ́ nùgbèsè ayé rẹ̀ àbẹ́kọ̀ òṣòdodo oore tó pọ̀ jáde lẹ̀ níṣàwọ̀ parọ́ níṣàwọ̀ òṣòdodo bá nẹ́bí Musa Musa ni ẹ̀ ó tó wá tí wọ́n ah, ọ̀ká ó tó gbogbo òrìn àjò wá a bọ̀ látàárọ̀ dáálíkà máa ibi wá gan-an kí gbogbo dààmú lọ ibi lọ gan-an ọlọ́ni fàrtàdà aláàdáàrí ni máa kọ́ sọ́sọ́ ọlọ́ni bẹ́ẹ̀ làwọn méjèèjì wọ́n bá padà wọ́n wá ń tọpa ibi ìrìn àbí wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tọpa abẹ lọ ẹ̀rí kọ́ sọ́sọ́ ẹ̀rí àwọn tẹ́sírì wọ́n ní ayé yẹ̀kọ̀sọ́ ni átàrà màṣíyàtì ìmá wọ́yẹ̀wá ni átàrà òmà ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní wojú ẹsẹ̀ wọn pébo la gbà wá ìjọ padà síbẹ̀ wọ́n wá padà wọ́n wá rin ojú ọ̀nà ibi tí wọ́n torí wọ́n ti ní wọ́n ti ní wọ́n wá padà síbi wọ́n ti kú òtẹ́lẹ̀ tí wọ́n ti mí ìsì ẹja wọ́n wá padà síbẹ̀. jẹ̀mọ́ ibi wọ́n ti ń lọ lójú ọ̀nà ẹbẹ̀ fàwọ́jàdà àbídà mí ìbàdàn ọlọ́ni ibẹ̀ ni wọ́n ti wá rí ẹrú kan nínú ẹrú àwa ọlọ́run ẹrú náà wọn rahamata mi ní ìndínà àwọn ọlọ́run ọba fún lọ́kàn nínú àwọn àánú wa tó yàtọ̀ sí ìta fẹ́ lómi ẹ̀rí rahamata ni ọlọ́run ni a fún ẹrú náà ọba wà á àwọn ọba á fi ìmàmá min ladunna látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba ilma ẹ̀rígan ilma ìmọ̀kánni mọ̀ tá a fi mọ̀ ọba ilma ìmọ̀kánni nínú àwọn ìmọ̀ eléyìí tá a fi mọ̀ wípé ní ẹni tọ́lọ̀ ọba àlejò ọlá ń sọ yẹn òun náà ní kíni òun náà ni Khidir òun náà ni kíni òun náà ni Khidir pẹ̀lú gọ́ọ̀lọ́n tó dásìkò wa òun náà jà tó báyìí pẹ̀lú gọ́ọ̀lọ́n ẹ rí i ti pàdé Khidir ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tó bẹ́ kẹ́kọ̀ọ́ ó ti dé ibi tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ wò ní àjò tí ní bá bọ̀ ó ti dé ibi tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ báyìí tí wọ́n á lé ṣẹlẹ̀ níbi èyí tí ọmọ tẹ̀lé nínú àwọn ọ̀rọ̀ ibẹ̀ láti máa mọ̀ yí pé gbogbo protocol gbogbo àwọn òfin tílé ẹ̀kọ́ máa ń ní gbogbo ọ̀tọ̀ fẹ́ mọ́ ọmọ lọlé ẹ̀kọ́ òfin tí wọ́n bá gbé kalẹ̀ mọ́jọ́ jọ lójú ìwọ ní kọ́ ọmọ ibi tó mọ̀ ọmọ rẹ lọ tó ti òfin tí wọ́n bá gbé kalẹ̀ kọ́ wọ́n pé mú ọ̀rọ̀ ọlọ́run náà wọ́n ti mú kúńkálukú olófin ṣe ìfẹ́ wa náà lọ́hùn ìwọ ọlọ́bẹ́ máa ń tẹ́lẹ̀ kọ́lẹ́kọ́ ànábì Mùsá ó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Khadir Khadir wá ń sọ fún wípé àwọn protocol tèmi lélẹ́yìí o protocol tèmi lélẹ́yìí o tọ́ba àkó lè faramá o gbogbo tó náà bẹ́ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ nbì kan àwọn ò fún wọ́n fún ọ rárá àìlò fóònù ńlá lọ́dọ̀ tí wá ń bí o tọ́mọ̀ rẹ̀ bá fẹ́ kẹ́kọ̀ọ́ mẹ́sàn kọ́mọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ wọ́n sì ti lo iphone lé ọ́fọ́fọ́nù lẹ́ òfà fẹ́ kẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn òfin ni tó ń kálukú wa náà gbọ́dọ̀ tẹ̀lé àbí pẹ̀lú gọ́ọ̀rọ̀n eléyìí ó tún máa di tẹ̀síìrì jọ́ mẹ́jọ torí pé ọ̀la mo fẹ́ jí táàbù lọ́la kọ́lọ́n kò sí ní rọrùn fún wa àbẹ̀rẹ̀ wọn bá lè kí ọlá eléyìí tá a gbọ́ yìí náà kọ́lọ́n kò jó wúlò fún wa àtàwọn tá a wí àtàwọn tá a gbọ́ wa sallallahu ala nabiyyina Muhammad وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته